أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه أدوبة شهادة أترى إن الله في أوري أجل عليه الصلاة والسلام àwọn ìrara ẹni létí tá a fẹ́ ṣe ó dá lórí àwọn nǹkan tó máa ń bá ẹ̀sọ́ mùsùlùmí jẹ́ àwọn nǹkan tó máa ń sọ ẹni tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ yóò wá sọ di ọ̀tá ọlọ́run àti ọ̀tá àwọn mùsùlùmí. gbogbo ẹni tó ń ṣiṣẹ́ níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni wọ́n máa ń mọ tó máa ń sọ̀yàn àti ẹni tí wọ́n lè kúrò lẹ́nu iṣẹ́. ẹlòmíì ẹ̀gbọ́n tó bá ṣe nǹkan ni ah nǹkan yẹn o ẹni tó bá ṣe irú ẹ̀ wọ́n lè kúrò ní iṣẹ́. gbogbo ọmọ iléèwé tó ń lọ iléèwé ó máa ń tí tó jẹ́ pé tí ọmọ iléèwé bá ṣe wọ́n lè kúrò wọ́n máa ń mọ̀ ẹni tó bá lọ sílé ẹ̀kọ́ṣẹ́ wọ́n máa sọ fún pé àwọn kan báyìí báyìí báyìí téèyàn bá dán wò nílé ẹ̀kọ́ṣẹ́ yìí á lè ní o téèyàn bá fẹ́ gbé agbègbè àwọn landlord association àbí resident association wọ́n sọ fún wípé àwọn kan báyìí báyìí báyìí téèyàn bá ṣe ládùúgbò yìí á lè ní o. àbí ceo tí ìbá rẹ́ǹtì ilé wọ́n kọ òfin àwọn nǹkan báyìí báyìí báyìí báyìí tí ìbá ṣe á lé lé ni o á kú lówó ẹ̀ padà yóò kú òun lé ni o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí o mọ nǹkan tó bà ẹ̀sìn wọn jẹ́ kí ni àwọn nǹkan tó ṣe ó pé tí mùsùlùmí bá ṣe ó sọ ọ́ di ọ̀ṣẹ̀ bọ́ ẹni tó ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ìwà àdẹlẹ́bọ̀ pọ́nbélé yóò di ọ̀tá ọlọ́run àti ọ̀tá mùsùlùmí. kí ni àwọn nǹkan yẹn ọ̀pọ̀lọpọ̀ àwa mùsùlùmí a kí ló sọ wá di mùsùlùmí gangan mùsùlùmí mi ò mọ̀ ìgbọ́lọ́ngbọ́lẹ́ ọkàn lẹ́yìn nǹkan ọlọ́run tá a la àgbàgbọ́ yẹn júwe ọlọ́run náà fún wa ó máa ń sọ ọ́ dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó sọ wípé àwọn gbọ́lọ́ngọ́ ọkàn àwọn sì wù irọ́ ni ìgbàgbọ́ rẹ nínú ọlọ́run báwo ló ṣe rí ṣé bọ́lọ́run ṣe fẹ́ kó gbà òun gbọ́ ló ṣe gbàgbọ́ àbí bó ṣe fẹ́ bí ìwọ ṣe fẹ́ àti bó ṣe wù ọ́ ó ní bọ́lọ́run gangan ṣe fẹ́ ká gbòǹgbọ́ ẹbí nítorí ẹ̀ ló ṣe rán ànábì wá sallallahu alaihi kó wá ṣàlàyé fún wa ó pé báyìí ló ti tọ́ kagbọ́lọ́ngbọ́ o ṣé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá wọn ò dojúkọ wọn ò ṣalápàǹtẹ̀tẹ̀ báwo làwọn ṣe lè mọ kí lọ́lọ́run fẹ́ kéèyàn ó gbàgbọ́ nípa òun bóun ó ṣe mọ ohun tó bẹ̀ sílẹ̀ ẹ wo àwọn Christians nìyí ebi wọn gba anabi ìsagbà alẹ́ yìí sọlá fún ọ ṣùgbọ́n ṣé n tó yẹ kí wọ́n gbàgbọ́ pẹ̀ ni wọ́n gbàgbọ́ ẹ̀ ebi wọn gba musa bọ̀ ebi wọn sọ pé àwọn gbọ́lọ́run bọ̀ problem bíi tí wàhálà wà náà ni ṣé bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wọ́n gbọ́lọ́run bọ̀ ni wọ́n gbàgbọ́ yẹn ṣé ìwọ mùsùlùmí náà bíra rẹ léèrè tí bó ṣe tó àti bó ṣe yẹ kí n gbọ́ ọlọ́run gbọ́ ni mo gbàgbọ́ yìí ṣérú ìgbàgbọ́ tó yẹ kí n ní sọ́lọ́run ni mo ní yìí tó yẹ kí mùsùlùmí náà ò bira rẹ̀ léèrè tọ́ àwa wò rí pé ọ̀pọ̀lọpọ̀ àsìkò a máa gbọ́ létí ni pé ṣèrìkì wà ẹbọ kì ṣe sọ́lọ́run kí ni túmọ̀ kí lẹ̀ṣẹ̀ kí ni ìjìyà ẹ̀ àwọn ojúkọ̀nà wo làwọn èèyàn ṣe máa ń ṣẹbọ sọ́lọ̀ kéèyàn lè bá àṣà fún un gbọ́n nǹkan yí wá o bó kéré tán bá pé àfa àwọ̀ àṣẹ wá àti ní ìsìn àfa olórin wí ni ó máa sọ kò lè ké ayé àkùrá ní ẹ̀yọ tó bá ké jagajaga ní òkè lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá ké ayé àkùrá ní báyìí bí pé yẹn ń sọ èdè faransé ni yóò yí lẹ́nu kókókó. torí wípé wọn ò dùn ní má kíka quran wọn ò dùn ní má quran ṣe wá tí ò bá ti dùn ní má fèsì quran ṣe wá ìtàn ìjàpá àti ni ó máa pa tó bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tó jìnnà tí ò rèé ṣe àwọn ọ̀rọ̀ ìpìlẹ̀ náà ni ó máa sọ. So. nítorí náà a rò wípé kárànra wa létí nípa ẹbọ ṣíṣe kó lè ràn wá lọ́wọ́ láti máa sá fún un pàtàkì jùlọ láwùjọ lónìí a kì í sọ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí mọ́ ẹbọ ṣíṣe sì gbalẹ̀ kọlọ́n kójọ kó foríjì wá kó là wá nínú fìtínà ẹbọ kí ni nǹkan tí wọ́n ń pè ní àṣírí gangan jókòó wa tá a jó káyìn níjẹta amẹ́nubà díẹ̀ a ní nínú èdè àṣírkù ní alùmùkọ́rọ́nà tó wà tọ̀síwíyà alùmùkọ́rọ́nà kí ẹ máa fi nǹkan méjì wéra wọn kí ẹ bá ti fi nǹkan méjì wéra wọn èèyàn fi ń jọra wọn èèyàn ṣe ṣírkù nìyẹn nínú èdè àtọ̀sùwíyà kéèyàn máa fi nǹkan méjì ṣe déédéé ara wọn fi nǹkan méjì ṣe déédéé mùkọ́rọ́nà ká fi wọn ra wọn wò ká fi ṣe déédéé ara wọn ọlọ́run bá lo àtọ̀sùwíyà yìí ó lò nínú nìkan nínú Quran suratu Shuara ibnu sawwikum bi rabbil àwọn ẹlẹ́bọ̀ọ́ ara tí wọ́n sọ pé àwọn ń ṣe àwọn ń ṣe tọ́sí àmìsọ wí à ń fi yín ṣe déédéé pẹ̀lú so ó tọ́ túmọ̀ sí pé shirk nínú èdè a máa túmọ̀ sí al-muqarana ìmọ̀ fi nǹkan méjì jọra wọn náà fi wéra wọn àti àtàsíríyàtù ìmọ̀ fi ṣe déédéé ara wọn muqarana kí a máa fi wéra wọn o tọ́síríyàtù. kí a máa pe nǹkan dé nǹkan méjì ìmọ̀ fi wọ́n ṣe déédéé ara wọn. báyìí ni ìtumọ̀ shirk nínú èdè ṣùgbọ́n nínú ṣẹ̀ríà àwọn àǹfààní huwa taswiyatu ghayri llahi billahi taswiyatu ghayri llahi billahi ìmọ̀ fi nǹkan míì tó yàtọ̀ sí ọlọ́run Allah. ìmọ̀ àṣìṣe déédéé Allah kéèyàn sí nǹkan tí kìí ṣe Allah ṣe déédéé Allah min shay'in min khasa'isihi ní abala àwọn nǹkan tó ṣe wípé ọlọ́run nìkan là á máa ń ṣe é sí ọlọ́run nìkan ni àwọn nǹkan yẹn wà àwọn nǹkan tó wà fún ọlọ́run nìkan yẹn kéèyàn wá máa ṣe ìṣedéédéé ìfijọra wọn kí ẹ máa fẹ́ máa pè é ní bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe àwọn nǹkan tó wà fún ọlọ́run nìkan ìmọ̀ fi wọ́n ṣe déédéé pẹ̀lú ẹlòmíì tí kì í ṣọlọ́ tàbí nǹkan míì tí kì í ṣọlọ́ a mú àpèjúwe díẹ̀ àpèjúwe máa ń jẹ́ kí nǹkan ó kó yanjú sí i ni ìforí kanlẹ̀ báyìí ní sùjúdù báyìí olú ọba dẹ́dà nìkan ló wà fún téèyàn bá ń ṣerú ẹ̀ fún ẹlòmíì èèyàn ń ṣe tó wà fún ọlọ́run nìkan èèyàn ti fẹ́ fi jọ èèyàn ń dá kọ èèyàn ń dá ojú nǹkan yẹn kọ nǹkan tí kìí ṣe ọlọ́run bíi ká nǹkan yẹn wé ọlọ́run tàbí ká nǹkan yẹn ṣe déédéé pẹ̀lú ọlọ́run látàbàlà nǹkan tí àwa ṣe rè ẹni tó bá ṣerú ẹ̀ á sọ pé ṣe ṣírk yìí ló jẹ́ tó fi jẹ́ pé ṣírk ni nítorí pé tọ́sùwì àtúnṣe ìrìláhi bíláhi ìmá fi ìmá ṣe déédéé ìmá fi nǹkan tí ó yàtọ̀ sọ́lọ̀ ìmá fi wé ọlọ́run ìmá fi ṣe déédéé pẹ̀lú ọlọ́run fi ṣe ìhìn mi kọ̀kọ̀ nínú tó ṣe wípé àwọn nǹkan yẹn ọlọ́run nìkan lèèyàn máa ń ṣe é sí tí èèyàn bá ṣe àwọn nǹkan tí èèyàn máa ń ṣe sọ́lọ́run nìkan sí nǹkan míì yàtọ̀ sọ́lọ́run èèyàn ti ṣe nǹkan yẹn èèyàn ń pe nǹkan yẹn èèyàn ń fi nǹkan yẹn sí ààyè tó yẹ kó jẹ́ pé ọlọ́run nìkan lèèyàn fi sí ààyè nǹkan yẹn nìyẹn nǹkan tí wọ́n ń pè ní ẹbọ ni tó tá a bá ti rí àwọn ọ̀ṣẹ̀bọ kí ló dé tá a fi ń pè wọ́n lọ́ṣẹ̀bọ wọ́n ń da ojú nǹkan tó tọ́ sí ọlọ́run nìkan wọ́n ń da akọ nǹkan míì yàtọ̀ sí ọlọ́run tó jẹ́ pé ọlọ́run nìkan là á máa ń dojú ẹ̀ kọ la gbọ́dọ̀ dojú ẹ̀ kọ wọ́n wá ń dojú àwọn nǹkan yẹn kọ nǹkan míì yàtọ̀ sí olùwọ́ba a máa gbọ́ àlàyé tó jù bẹ́ẹ̀ lọ àǹfààní wọ̀húwà àyẹ̀yẹ́ jàlá al-insan líláyé ní dan ó ní kí ẹnìkan ó máa kéèyàn ó máa mú níjù pẹ̀lú ọlọ́run ẹgbẹ́ pẹ̀lú ọlọ́run ẹ máa wo bá àwọn ẹgbẹ́ pọ̀ mo bá wọ ẹni tó tó tó jọ ọ bí irú tiẹ̀ a ó ṣẹ́rí ìka àbí kéèyàn máa bá wá alábàáṣe wọ́n jọ wọ́n jọ wá ṣe ń ṣe nǹkan yẹn ni mọ́sálà ọlọ́ọ̀bá ló máa ń fún èèyàn lẹ́mìí kí èèyàn máa rò pé nǹkan míì tún lè fún èèyàn lẹ́mìí yàtọ̀ sọ́lọ̀ ẹ̀fẹ́ yẹn fẹ́ máa fi jọ́ nìyẹn bí pé èèyàn ń bá ọlọ́ọ̀bá wà èèyàn bá wá orogún kò lẹ́tọ̀ọ́ láti bá wá orogún fi olùhìyàtì nínú gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú pé ọlọ́run nìkan ní ìjọsìn tọ́ sí ìyá ni nínú àwọn nǹkan ìjọsìn ìsìn míì wí ọlọ́run ìmú nǹkan míì lórogún pẹ̀lú ọlọ́run nínú ìjọsìn ọrùbùdìyẹtì tàbí nínú pé irú ọba dẹ́dà nìkan ló dá gbogbo nǹkan ló sì pè gbogbo fún wọn òní ò pa wọn òní ò gbé wọn dìde nǹkan tó ń jẹ́ rùbùbíyà ọlọ́run bá ní rùbùbíyà ọlọ́run ìyẹn ni wípé ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló pèsè fún wọn ọlọ́run ni ó pa ẹnì wọn ọlọ́run náà ni ó gbé wọn dìde. téèyàn bá tún sọ pé àwọn nǹkan yìí nǹkan míì ṣe àwọn nǹkan yìí yàtọ̀ sọ́lọ́ èèyàn ń fi nǹkan yẹn jórogún pẹ̀lú ọlọ́run. aw asma ihi ofifa tàbí orúkọ ọlọ́run ni àsàmì rẹ̀ gbogbo nǹkan pátá lórí ọba dẹ́dà gbọ́ gbogbo nǹkan pátá lórí ọba dẹ́dà gbọ́ èyí tá à ń sọ lóṣogbo yìí ó gbọ́ subhanahu wa èyí tá à ń sọ lọ tí wọ́n sọ lẹ́dẹ̀ ó gbọ́ ó gbọ́ tó gbòmọ̀ṣọ́ ó gbọ́ ti lọ́rin ó gbọ́ ti Canada ó gbọ́ ti Amẹ́ríkà ó ti Saudi lẹ́ẹ̀kan náà àfàmì ọ̀rùn gbogbo nǹkan ọlọ́run gbogbo nǹkan ló gbọ́ àti jẹ́jẹ́ o àti ìta orí sókè. Okay أيما تدعو فله الأسماء الحسنى ولكل ادعوا الله وادعوا الرحمن أيما تدعو فله الأسماء الحسنى gbogbo àwọn ọkọ dídá dídá yìí ìyẹn máa fi ń bẹ Ọlọ́run ní Ọlọ́run nìkan ló jẹ wọn Al-Basir olúwọba dẹdà nìkan ló rí gbogbo nǹkan pátá gbogbo nǹkan pátá olúwọba dẹdà ló rí inú mọ́sáàsì mo wà o ntó wà lẹ́yìn bí ní ìtẹ̀lé orí ntó wà lẹ́yìn gánà yẹn á rí lọ́yà ntó wà lẹ́yìn yẹn rí abẹ́rẹ́ rí olùwọ́ba dẹ́dà gbogbo kan. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء olùwọ́bàdẹ́dà lọ́ba tó ṣe wípé لا يخفى عليه شيء في الأرض wàlá fífàmà lórílẹ̀ gbogbo ibikíbi pátá nǹkan kan ò pamọ́ fún un ni nínú sámà bó ṣe fẹ̀ tó tó tóbi tóun gbogbo ẹ̀ ló lọ ọba jẹ́dà lórí gbogbo ẹ̀ ló gbọ́ téèyàn bá wá rò pé ẹnìkan náà wà tó ṣe pé gbogbo nǹkan lòun náà gbọ́ èèyàn ń fi ẹni yẹn wé ọlọ́run nínú orúkọ àti ìròyìn nìyẹn ṣé wàá báyìí anabi Suleiman alayhi salatu wassalam orí ọ̀pá ló kú sí. àwọn àlìjẹ̀nu sọ́lá ọba rọ̀ fún wọn ń kọ́ mọ́sáàsì rẹ̀ lọ́wọ́ ya'maluna lahu ma yasha'u min maharib wa tamathil wa jifanin kal jawabi wa qudurir rasiyat aymalu ala dawuda shukra wa qalilun min ibadiyash shakur ọlọ́run bá rọ àwọn àlìjànú fún nàbí Suleiman aleyhi salatu wa salam gbogbo tó bá pa wọn láṣẹ ni wọn ò máa ṣe òun nìkan ló yọ̀ǹda bẹ́ẹ̀ fún ọ ó wà ní Kùránì bẹ́ẹ̀ o láyà ń bàbí lè àhàdín min ba'di nínú ìlú ọba dẹ́dà habli mulkan fún mi ní ọlá kan tó gbọ̀ngbọ́n tó tóbi tó fẹ́jú ọlá náà láyà ń bàbí lè àhàdín min ba'di kò ní lẹ́tọ̀ fún ẹnì kankan lẹ́yìn ìnáka ń tẹ̀lé wàhà fúnni fúnni kú ní ọ́ fúnni fúnni kú ní ọ́ ọlọ́run sì yọ̀ǹda ẹ̀ ìwọ tí wọ́n ń pè láàpá aládùúgbò tí wọ́n náà ń lo àlìjẹ̀nu tó ní Suleiman ni láyà ń bá rí làkàzàlì ntó ń ṣe kò lẹ́tọ̀ fún ọ kò bójú mu fún ọ Suleiman alayhi salatu wa salam. ọ̀rọ̀ pé ọdún ọba dà gbọ́ gbogbo nǹkan orí gbogbo nǹkan ni mo bá débẹ̀ o. ọlọ́ni pálámà kọ̀gọ́ iná alẹ́ ìgbìmọ̀ọ́ta máa dálàhùn alámọ̀ọ́tìhì ìlà dàbàtúl ọ̀rùnì tàkùlùmí pálá máa kọ̀rọ̀ tàbàyánà tìlìjìnnù aláwọ̀ kánú yàlámù nàlgáyébà. máa lábẹ́sù fil azabil muhin. aláwọ̀ ní gbàtà wa kádàrà pé kí Suleiman kú wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ ni wọ́n ń kọ́ mọ́sáàtì ẹ̀ lọ́wọ́ àti àfihàn àwọn àlìjẹnu ó wá ju ó rọ̀gbọ̀kú sórí ọ̀pá pé kóun sinmi díẹ̀ bọ̀dọ̀ iná alẹ́ ìlmọ̀ òtà ikú bá kádàrà kú máa tó wà yìí. ó ní má dálàhùn alàmọ̀tì àwọn àlìjẹnu ò mọ̀ pé Suleiman ti kú tó bá ṣe pé wọ́n rí gbogbo nǹkan ó gbọ́ gbogbo ó yẹ ká mà tó bá ṣe pé wọ́n lè jànú mọ gbogbo nǹkan ni ó yẹ ká mà yẹn náà ó mà. Allah ní falama ọ̀rà ó ní máa aláàmọ́ òsì kí ìlàdá bàtùlà àwọn kẹ́ńkẹ́ń ilẹ̀ kan kòkòrò kan nílẹ̀ lẹ̀ àwọn ni wọ́n jẹ ọ̀pá yẹn nígbà tó pàwọ́ akán Suleiman ṣubú ni wọ́n tó mọ̀ kí ah, àtúntò ti aláàní kálá máa kárọ̀ tàbáyá náà tìlìtìl ìgbà tó ṣubú tàbáyá lọ́sẹ̀sẹ̀ wàá hàn sí wọn pé láwọn kánú yá aláwọ̀ rẹ̀ lọ́sẹ̀ ìbá tó bá ṣe wípé àwọn nímọ̀ kọ̀ọ̀kan ni máa lábẹ́sọ̀ sí làwọn àbí lùhìn ìyá gbogbo sọ́fà táwọn sọ́fà láti kọ́ táwọn táwọn oníkọ́ ó tó sáré jẹun náà nímọ̀ kọ̀ọ̀kan wọ́n lè rí táwa ò rí o àlìjẹun lè rí táwa ò rí o wọ́n lè rí ìdáwọ̀ ṣùgbọ́n àwọn náà ò ní mọ̀ torí pé ìmọ̀ kọ̀ọ̀kọ́ kọjá kásọpá àárín àwọn ẹ̀dá ara ìmọ̀ kọ̀ọ̀kọ̀ kan fún àwa ní àwọn àwa ò rí àwọn ṣùgbọ́n ní wọ́n bá dẹ́dà àtàlẹ́jánu àti èèyàn àtẹ́ránkù àtẹ́jábúdò àti gbogbo nǹkan tí a pé wọ́n ń bẹ gbogbo wọn lórí ọba dẹ́dà rí gbogbo wọn lójú ọba dẹ́dà tó gbogbo ẹ̀ lórí ọba dẹ́dà rí gbogbo ẹ̀ ló gbọ́. tí èèyàn bá wá nígbàgbọ́ pé nǹkan kan míì tún wà tó ní kápá yìí èèyàn ń ṣẹbọ sọ́lọ̀ yẹn èèyàn ń fi nǹkan yẹn wé ọlọ́run. bẹ́ẹ̀ ni tí èèyàn bá ń rò pé nǹkan kan wà tó gbọ́ gbogbo nǹkan bó ṣe jẹ́ pé ọlọ́run ọba nìkan ló gbọ́ gbogbo nǹkan yẹn èèyàn ń fi nǹkan yẹn wé ọlọ́run nínú ìròyìn ọlọ́run àti orúkọ rẹ̀ kò lẹ́sùn ara ojúkọ̀nà ẹbọ ṣíṣe ni tó èèyàn a máa ṣẹbọ lójúkọ̀nà mẹ́ta ńlá gbàǹgbà àkọ́kọ́ lára rògbòdìyà ọlọ́run lára pé ọlọ́run ló dá gbogbo nǹkan òun ló ń mójútó wọn kò tẹ́ ẹ̀ bá gbà pé nǹkan míì dá nǹkan yàtọ̀ bẹ́ẹ̀ ni tẹ́yìn bá gbàgbọ́ pé nǹkan kankan a tún máa pè gbùgbù fún yàrá fọlọ́ subhana èèyàn ń fi nǹkan yẹn wí ẹ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára rògbòdìyàt àwọn nǹkan míì ní í ṣe pẹ̀lú ìjọsìn ìjọsìn sì pọ̀ kìí ṣe irun nìkan ní ìjọsìn o kìí ṣe ìforíbalẹ̀ nìkan ní ìjọsìn o kìí ṣe òun nìkan o dà. ara ìjọsìn ní ìdúró nígbà tí ọlọ́ọ̀bá ń sọ̀rọ̀ ẹ̀rùn nínú Qur'an ó ní wọ́n fún múlílà ìsọ́nìtì orí ìrùn ló ló dálé lórí abdullahi bin mas'ud ó lè máa ń sọ̀rọ̀ lórí ìrùn tẹ́lẹ̀ radiyallahu anhu ó nígbà tí àyà ìsọ̀kalẹ̀ làbá sọ̀rọ̀ lórí ìrùn mà yàní kó múlílà ẹ dúró lórí ìrùn wọ́n lẹ́yìn tó dákẹ́ lẹ́ni tó dúró nídùú ẹni tó dúró ń wájú ẹni tí wàá rí ìrì rẹ̀ gbọ́dọ̀ mú tàbá dúró bẹ́ẹ̀ níwájú ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n nídùúró ìṣàpọ̀mọ́ ẹni yẹn àti ìgbéga ara ojúkọ̀nà ṣiṣẹ́ bọ́ ni ìdúró. onímọ̀mí oníyáyọ̀ lẹ́bí náà amánúrú kàó wá tìlú rabbakum wọ̀fọ̀ alùpàyè. Ìdúró gbòdo ẹjọ́sìn kó ló bá dẹ́dà yín ó ní wọ́ọ̀kà ẹ̀ṣẹ̀ rúkú wọ́ọ̀tù ẹ̀ṣẹ̀ sùdù gbogbo àwọn kan ìjọsìn bẹ́ẹ̀ náà ni sísàdúà amẹ́nubà díẹ̀ nu àwọn kan yìí lọ́sẹ̀ tó kọjá ìkẹta ni tó ní í ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àti àwọn ìròyìn ẹ̀ ọ̀nà mẹ́ta lèèyàn máa ń gbà ṣẹbọ ìyẹn lè ṣẹbọ látara ìmọ̀ràn kan wípé àwọn nǹkan tó bọ́ sábẹ́ rúbùbíyà àti ọlọ́run ẹlòmíì ṣe àbóníkápá ẹ̀ yàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ ni. ìyẹn ló ṣe jẹ́ pé àwọn tí ò tẹ ìgbàpọ́lọ̀ ló dáa gangan àwọn burú ju ẹlẹ́bọ lọ. àwọn tí wọ́n ń pè ní atẹ́yìn àwọn tó burú ju ẹlẹ́bọ lọ. iná tiwọn tó burú ju tiwọn lọ ṣùgbọ́n ìran wọn náà ni torí wípé ọkàn wọn padà máa sọ fún wọn pé kinní kan náà ló sáda wọn wàá pe nǹkan yẹn ló kọ míì wọn lè ní táìmù ló dáa wọn máa ń pe àwọn ẹni dàhárí yóò àwọn tó gbàgbọ́ pé àsìkò ní gbogbo nǹkan àsìkò lọ́lọ́run nígbà tí àsìkò wà ní àwọn nǹkan yẹn kan àsìkò gangan wá ń kọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ló dá gbogbo nǹkan báwọn yẹn fún máa ń sọ pé wọ́n máa ń yòó líkùnà illa dàrú kí ni ó pa wá àyàfi pé àsìkò tolú ọba dẹ́dà ló mọ́ ń pààyàn ọlọ́run ni yóò ṣe wáyú mi tò téèyàn bá ti gbà pé àwọn nǹkan yìí àwọn nǹkan míì tún ń ṣe àwọn nǹkan yẹn yàtọ̀ sọ́lọ̀ ẹ̀bọ ló ṣe ìkejì kí n ṣẹbọ nínú àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìjọsìn fọlọ́run nìkan ìkẹta kéèyàn ṣẹbọ nínú tó ní í ṣe pẹ̀lú àwọn ìròyìn ọlọ́run àti orúkọ ẹ̀ tó ṣe pé ọlọ́run nìkan ló ní àti fún alápèjúwe ara ìròyìn ọlọ́run ni àsàmíyàn ọba tó gbọ́ gbogbo nǹkan ara ìròyìn rẹ̀ ni àlìyìn ọba tó mọ gbogbo nǹkan ìmọ̀ rẹ̀ ò ní gbèdéke àwa ń tiwa ìmọ̀ wa ní gbèdéke gbogbo ẹ̀dá pátá ìmọ̀ wa ní gbèdéke ìgbà kan láàmọ́ onye ní Allahu akhrajakum min butuni ummahatikum la ta'lamuna shay'a ọlọ́run bá mú yín jáde láti ikùn àwọn ìyá yín nígbà tó mú yín jáde ẹ̀ ẹ̀ mú ó wà ní Kùránì ó ṣẹ̀ṣẹ̀ fún wa ní nǹkan a mọ ni ọjà alálákùn mùsùlùmù àwọlà mùsùlùmù àwọlà àfìdá àwọn nǹkan tá a fi mọ nǹkan etí gbọ́ àti ọlọ́run ní kọ̀lí ìlànà àtàṣùkúrò bí ẹ̀ wá náà lẹ́dúpẹ́ o ẹni tí ò mọ̀ kankan tẹ́lẹ̀ ìyẹn ni musa alayhi salam sọ fún firawo nígbà tí musa alayhi salam sọ fún wípé ọlọ́run ọba ọba tó nímọ̀ gbogbo nǹkan ni yóò sì gbé gbogbo wa dìde tí ó ṣèdájọ́ ó ní sáwọn bàbá bàbá àwọn náà tó ti kú ọlọ́run bó mú wọn wá ọlọ́run bó tún gbé àwọn yẹn náà dìde. Ah, ẹ máa gbọ́ musa o agbọ́ tiwa táwọn tó ti kú tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ yẹn náà tọ́lọ̀ nímọ̀ gbogbo yìí náà kí ni musa sọ fún wa lẹ́yìn sọ̀rọ̀ fọ́ọ̀lá ilmu ha ẹ̀ ń fi sí kìtà gbogbo tó sọ yẹn ìmọ̀ gbogbo ẹ̀ ti wà lọ́dọ̀ olú ọba dẹ́dà ọlọ́run ti kọ́ ọ́ sínú tírà rẹ̀ láyà sí ti rọ́bì ọlọ́run ọba kì í ṣọba tí kò mọ̀ ń gbà kankan wà láyà ń sà ọlọ́run bá kì í sì sọ ọba tí máa gbàgbé nǹkan ọlọ́run kò sígbà kan sí nǹkan kan wà tí ò mọ̀ káwá sọ kó tẹ̀sẹ̀ mọ́ lọ́la ó ti mọ̀ ti kí nǹkan kan kan ó tó máa jẹ́ ọ̀la gbogbo nǹkan téèyàn bá máa lé fún yàn pé kó rẹ́ǹtì ìgbà kan ní òun ọmọ kankan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́yà ìgbà kan lè òun ọmọ kankan tó ń jẹ́ kọ́ńtíṣà nígbà tó bá wá ayé ẹ̀yìn tún ní màmá ẹni tó bá pẹ́ láyé àti òtún ní màyìn náà ó ní àgbá ti dé ní bàbá ọmọ kankan mọ́ sáà ni ó kótó kú o ó lè gba sáà mẹ́fà papọ̀. wọ́n bá bi lẹ́yìn pé ẹ̀jọ̀ kí ló jẹ́ constitution yóò ní à sákàndá ni. so nǹkan méjì tó máa ń bá ìmọ̀ ẹ̀dá nìyẹn gbogbo tó mà lónìí ò mọ́ lánàá gbogbo tó sì mọ́ lónìí ó gbàgbé ẹ̀ tó bá dọ̀la mélòó nǹkan la kọ́ sùn tá àrántí àwọn kọ́ọ̀sì wa ti hàn ti gba ayé o kéèkì mo ti gba yé ninety seven rí kí ẹ bá tún lè rí kí ló wà bẹ́ẹ̀ ni sí mi rò pé mo lè rántí ẹ̀ mọ́ <laughs> kí ló wà nùkọ́ ọ̀sẹ̀ ti gba yé rẹ̀ tó gbogbo ẹ̀dá pátá ìmọ̀ wa ìgbà kan wà tí ò ní sí ìgbà kan wà tá a wà á mọ̀ ìgbà kan wà tí ìmọ̀ yẹn wà kú lẹ́dọ̀ wa ṣùgbọ́n olúwọba dẹ́ta ó ti ní mọ̀ gbogbo ẹ̀ kò sígbà kan tọ́lọ́run bọ̀ ò mọ̀ nǹkan gbogbo tí ò mọ̀ gbogbo kan sígbà kankan tọ́lọ̀ ọ̀dọ̀ ò mọ gbogbo nǹkan kò sígbà kan tí ó tún wá gbàgbé ẹ̀ ìyẹn ni àlàálíì ọba tí àìmọ̀ kan ò ṣáájú ìmọ̀ ẹ̀ ọba tí ìgbàgbé ò sì ní kọjá lẹ́gbẹ̀ẹ́ mo ti gbàgbé ní ìtẹ́ ń bínú síyàn kí ló dé fún ọtí lónìí lápá kí ló dé kí ló dé mo gbàgbé ní tẹ́wàá pani olóhùn ti gbàgbé ní ànábìwá Muhammad a sọ fún wa wípé a gbọdọ mú nǹkan lórogún pẹ̀lú ọlọ́run mùsùlùmí kì í ṣàdúrà sànàbì ẹ jẹ́ ká sọ látàbàrà ọ̀rọ̀ yìí anabi sallallahu alayhi ó ní mi o ju èèyàn bí irú tí kama èmi náà máa ń gbàgbé nǹkan bí náà ṣe máa ń gbàgbé tí n bá ti wá gbàgbé òun pàtàkìrú òun ẹran nílé ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa ó túmọ̀ sí pé ànábì kì í sọ lọ́wọ́ ànábì ò ní mọ̀ gbogbo nǹkan pátá tòtẹ́nìkan bá ń fi ń yin ànábì pé a ìmọ̀ gbogbo nǹkan ìmọ̀ aláwọ̀ màfúùs lànábì ní ẹ̀kọ́kù rọrùn bó ló ṣe lé nínú àwọn aláwọ̀ màfúùs ó ti sọ fún wa kó wọn gbàgbé ṣé gbàgbé wà ní aláwọ̀ màfúùs ó ní kóòlù ìwà ànábì sọ fún wọn máa kóńtù bí dàámi nà rọ́sùlì èmi kọ́ mà kọ́kọ́ dé wá sọ pé wọ́n rán mi sí ànábì ọlọ́run ni mí òjíṣẹ́ ọlọ́run ni èmi kọ́ mo kọ́kọ́ wà sọ bẹ́ẹ̀ o wà má àdẹ̀rí má yù fọ́ àlùbí wà làbíkù kí sì máa ń tọ́nà bó ṣe fún mi lọ́la àtẹ̀yìn náà àyà kùránì ni ànábì ló sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní kóòlù ìwà ànábì sọ fún wọn pé èmi kọ́ mo kọ́kọ́ sọ pé ànábì ni mí mi sì máa ń tọ́nà ọmọ mi ṣe lọ́la ntí ó bẹ̀yìn náà ṣe ní ìmọ̀ ànábì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run aláṣẹ pé kó sọ ọ́ wà ní sọ wa ó ní mẹ́fìlò èèyàn bí irú ti ń lè mí náà bá àná sí ìtùtí bá ti wá gbàgbé o náà bí kírun tí òun ti àyà alẹ́ ìsọ̀rọ̀ náà bí kírun tí tó rò pé òun ti pé tí ò tí ì pé ebi gbàgbé lè yàn ọlọ́run bò ní gbàgbé lọ́dọ̀ ànábì kì í sọlọ́ tí mùsùlùmí sallallahu alayhi wa alihi wa sallam Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama sallaita ala ali Ibrahim innaka hamidun majid Allahumma barik ala Muhammadin wa ala ali Muhammad kama barakta ala Ibrahim innaka hamidun majid bá a ṣe fẹ́ràn rẹ̀ tó ànábì kì í sọlọ́ọ̀ sallallahu alayhi wa sallam téèyàn bá ń fi ìròyìn ọlọ́run ròyìn ànábì ìṣesí ẹ̀bọ ni a kì í fi ìròyìn ọlọ́run ròyìn ànábì onímọ̀ kọ̀ọ̀kan onímọ̀ bá a kò ní onímọ̀ ah, ànábì sallallahu ó ní tí wọ́n fi mí ṣe lọ́la mi mọ̀ tí wọ́n bẹ̀yìn náà ṣe mi mọ̀ tí wọ́n wá ti kó onímọ̀ gbogbo láwọn máa kú sí ṣe bí n tó ṣẹlẹ̀ lọ́la ń bẹ láwọn máa kú ànábì òṣèlú ó ní mi mọ̀ tọ́lọ́ ni àlàálí yìí ọba tí mà rẹ̀ rọ kíríkà gbogbo nǹkan kò sí nǹkan tí olúwa dẹ́dẹ́ ò mọ̀ gbogbo nǹkan ló mọ̀ sí kánò kí wọ́n tó ṣẹlẹ̀ ó ti mọ̀ kó tó dá sọ́mà àti ayé ó ti mọ̀ gbogbo tó ṣẹlẹ̀ láyé ètò lọ ṣe ní kọ̀rọ̀ ó mọ̀ ìtẹ́nìkan kan tó rò pé ẹnìkan kan ò rí ó mọ̀ ìgbà tó ń rò gan ó mọ̀ subhanahu wa ta'ala ọlọ́run ni àlàálẹ́ yìí. so èèyàn wa máa tún máa ṣẹbọ lábala ìmọ̀ ròyìn èèyàn pẹ̀lú nǹkan tó ṣe pé ọlọ́run nìkan ni ó ní ìròyìn yẹn èèyàn máa pe àwọn èèyàn ní pẹ̀lú tó ṣe pé ọlọ́run nìkan ló ní orúkọ yẹn bí kéèyàn ara ẹbọ ṣíṣe ni nìkan ní àwọn ní kọrin wà bá kọrin náà ọlọ́run nìkan ní ń Allah ló sì tó ó jẹ́ tí bá sọ ní Allah ara ẹbọ ni ara ẹbọ ti ṣe ẹbọ tó gbìyàn kó nú so a ti mọ̀ ọ̀nà mẹ́ta lèèyàn máa ń gbà máa ṣẹbọ látara rògbòbìyà àwọn tó ní pípè pípa wá pípèsè fún wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìkejì àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìjọsìn ìkẹta àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú orúkọ ọlọ́run àti ìròyìn ẹ̀ ojúpọ̀nà mẹ́ta tí ẹ̀bọ ọmọ ń wọ̀ ẹ̀ tí ẹ̀ bá ti ṣe é tó pe ọlọ́run tàbí ó ń fi àwọn nǹkan yẹn wé olúwọba dẹ́dà ó ń dojú àwọn nǹkan yẹn kọ nǹkan ní ìyàtọ̀ sí olúwọba dẹ́dà ó ń wá ọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́run ẹbọ ṣíṣe ni kí lọ́lọ́run wá sọ nípa ẹlẹ́bọ tí yẹn bá ń ṣerú ìkàbá ẹ̀ àyà sọnù Quran kàrọ̀rà sọ díẹ̀ bẹ́ẹ̀ kàtó sún síwájú ọlọ́run ní wọ́n máa ń yushrik billah ọ̀kọ́ dọ́là bọ̀lá aláàrùn bàáyìí súrọ́tù nìta máa ń yushrik billah àfa àjẹkẹ́tì rẹ̀ ó gbọ́ ládùúgbò àfa ni wọ́n ń pè ọ́ ṣùgbọ́n ẹlẹ́bọ ni ọ́ ọlọ́run ọba dẹ́gbà sọ wípé man ẹnikẹ́ni wọ́n sọ pé àkóyọ àwọn àbá ẹ̀yìn àbá ẹlẹ́bọ̀ọ́lẹ̀ máa wọ jàlábí àkiri gbogbo àdúgbò láì dẹ́fìlà láì wọ̀sùn man yushrik billah ẹnikẹ́ni tó bá ṣẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run tó bá wọ ọrọ̀ ogun pẹ̀lú ọlọ́run kọ̀kọ́ dọ́là ọ̀pọ̀lá làǹbà ìlà ó ti sọnù ní sọnù tó dìnà ọ̀nà rẹ̀ ti dì nínú sọnù ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹnikẹ́ni tí ì bá ṣe ẹnikẹ́ni man yushrik billah tó bá ṣe bọ̀ sórí ọba dẹ́dà tó bá olúwa ọba dẹ́dà wọ́ orogún ọ̀pọ̀ dọ́là kí n tó dájú ni pé ó ti sọnù ní sọnù tó dìnà ọ̀nà rẹ̀ ti jẹ nínú ìsọnù bákan náà olúwa dẹ́dà ní inna allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna zalika liman yasha ṣe mọ̀ pé ara orúkọ ọlọ́run ni àlọ́gọ́fù oríṣiríṣi oríṣiríṣi lọ́lọ́ kódà àtúmọ̀ jẹ́ àlàkù ọba mójú kúrò mójú Èntì ẹnìkan ó sọ fún ọ pé a òun máa ń mójútó nínú ẹ̀sẹ̀ ṣùgbọ́n èlé tó ṣe wọn ò ní mójútó ọlọ́run á máa mójútó ní gbogbo. Sáàtì túbà ló mójútó. Àlùkò fóònù rọ̀lọ́. Àlàáfò ẹ̀wọ̀n sígà méjèèjì. Rọ̀fóòrù, fàóòrù, mubalaga tó. Ọlọ́run ní inna Allah la yaghfiru an yushraka ọlọ́run bò ní forí gbé pé èèyàn dẹ́kọ̀ pẹ̀lú ẹ̀ èèyàn wá orogún fún èèyàn wá orogún pẹ̀lú ọlọ́run kò ní forí nítorí wípé asọ́níjọ́ kìíní tí mùsùlùmí bá kú tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ ni oríṣiríṣi ẹ̀ṣẹ̀ ló dá tẹ́ṣẹ̀ yìí ò bá ti sínú nǹkan mẹ́ta tá a máa sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ò sí nínú ṣírkù ṣírkù làákùbà ṣírkù tí máa sọ èèyàn di kèfèrí tí máa sọ èèyàn di ọ̀tá ọlọ́run àti àwọn mùsùlùmí yòókù tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ò sí nínú kófù ìgbẹ́rùgbẹ́rí takùtọ̀ lọ́run tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ò sí nínú nípa ìṣọ̀bẹ́ṣẹlú tó máa ń taako ọkàn tó máa ń kọlu ọkàn kò sínú àwọn yìí olúwa dẹ́dà lè foríjì tó bá wù lọ́rùn mùsùlùmí nìyẹn orí pé ọlọ́run ẹyọ kan ṣoṣo ni ó nìkan níjọsìn tọ́ sí òun ló pè gbogbo gbogbo wa òun ló ń pèsè fún wa òun náà ni ó pa wá òun náà ni ó gbé wa dìde òun sì nìkan níjọsìn tọ́ sí ẹni kò sì dá ojú ìjọsìn kan kankan àfọlọ́run gbogbo kọ ọlọ́run pátá àti ìròyìn ẹ̀ ọlọ́run nìkan náà ló fi ròyìn kòkó sínú ẹbọ kó wá dẹ́ṣẹ̀ mùsùlùmí ni ó dẹ́ṣẹ̀ kó tó kú kó wá foríjì ọlọ́run lè forí jù lọ ìgbàgbọ́ rẹ̀ wọ́n fi káńsù gbogbo ẹ̀ṣẹ̀ yẹn ṣùgbọ́n tó bá ti ṣẹ́ bọ̀ láyà gbèrò iná lọ láyà gbèrò àyùṣe kò ní forí jìn ẹbọ tọ́ṣẹ̀ bọ́ bá kú lónìí náà ni ó wọ̀ kò láforí wọn dáṣẹ ọ̀ṣẹ̀ bọ́ bá kú lónìí kiri yóò tó wá kú lónìí kò láforí. iná jahannama ọlọ́run ní òun ní forí di ẹnikẹ́ni tó bá wá orogún pẹ̀lú òun ó ní wáyà tí ẹ̀ṣẹ̀ téèyàn ní lọ́rùn tó fi kú tí ìbá ti ṣẹbọ ọlọ́run ní forí jì lè máa ń yàṣà pẹ́ẹ́n tó bá wù ló ṣe jẹ́ pé kí gbogbo wa ká bá ṣe máa ń bú ó lè lẹ́sẹ̀ lọ́rùn ṣé kí n fún alákòjúwe kan kó lè yé wa ni o àbáṣà ni tẹ́lẹ̀ kan pé iná ni ó wọ̀ èmi sọ pé iná ni ó wọ̀ ó kàn sọ ara rẹ ni gbogbo tó ṣe yẹn pátá tí àbá ti rí ẹ bọ àbí ìṣekèfèrí sọ́lọ̀ nínú ẹrù ẹ̀ wọ́yá kò fẹ́rù máa dún náà láàrin kálímọ̀ ìyàṣọ. ẹbọ nìkan lọ́lọ́run bò ní forí ọlọ́run máa forí gbogbo yòókù fún ẹni tó bá wù ìyẹn la ṣe wá máa gbọ́dọ̀ tẹ́tẹ́ fi àà ah, tèmi kò sẹ́sẹ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ ló forí tí ò bá forí jù wọ́n kọ́. ọlọ́run ní ọmọnì yushrik billah faqad iftara isman azima ẹnikẹ́ni tó bá wá ṣẹbọ sọ́lọ̀ iftara isman azima ó ti dá dàda lẹ́ẹ̀ṣẹ̀ ńlá kan. ẹ̀ṣẹ̀ ńlá kan bàràkàtà ló dá dálẹ̀ fúnra rẹ̀ ẹnikẹ́ni tó bá wá orogún pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ó lóun ò ní foríjì ò ní foríjì tó ẹnikẹ́ni mákàlá kéèyàn máa tàdúrà àti ṣéwù ní ìsìn ara ẹbọ ni ṣéwù àbí àwa tá ló kù lọ́rùn kéèyàn sọ pé bàbá mi mọ́ kù lọ́rùn wá gbà mí ni o pẹ̀lú ògbọ́nà àmọ̀ ká lọ tẹ́lẹ̀ pé ẹbọ yẹn bọ́ sí abala ìjọsìn a sọ pé àdúrà ìjọsìn ni ọlọ́run ṣe nǹkan báyìí fún ọlọ́run fún mi ní nǹkan báyìí ọlọ́run dáàbò bò mí téèyàn bá sọ pé bàbá mi lọ́run wá dáàbò bò òun ẹbọ ni tó lò ẹbọ ni ẹbọ tó yọ̀yàn kúrò ní Islam tẹ́gbólé wúkọ̀ mùsùlùmí mélòó ni bàbá rẹ ti kú tí nǹkan àdẹ́rù bá wá hàn sí tí ò pariwo kíkí bàbá òun wá là mùsùlùmí lò sí léyìí ti gbajúmọ̀ ní ìsìn lọ́dọ̀ àwọn èèyàn bàbá mi má sọ tó má sùn kí ló sọ nínú àkọ́ wọ́n àgbọ́lù mi máa ń yẹ̀dùrú mi nílà máa ń láyà sẹ̀jì ìbùlàkú ìlàyé ọlọ́ọ̀ni ta ni ó sọnù tó ẹni tó ń pe ẹni tí ò lè gbọ́ ọ̀rọ̀ òun pe ẹni tó tí ò lè gbọ́ ẹ̀ ìláyọ̀ kò ṣe títí dijọ́ gbèǹde bó pariwo dọ̀la kò lè gbọ́ nítorí pariwo bàbá rẹ lọ́rùn ò lè gbọ́ ọlọ́ni ta ló ń wùgọ̀ tó rú ẹni bẹ́ẹ̀ tó ń pe ẹni tí kò lè gbọ́ dijọ́ gbèǹde kò lè gbọ́ ẹ̀ níbo mi wọn ni ìǹtẹ̀dẹ̀ ogun láyé màrúdù àkó tẹ́ bá wù yín ẹ máa pariwo bàbá yín lọ́rùn bàbá yín lọ́rùn ò gbọ́ ń tẹ̀ ń sọ wàláwò sẹ́mìrì tó bá ṣe é ṣe pé bàbá yín gbọ́ lọ́rùn ni mọ́sítàjà abúlàkù kò lè dán ọ lóhùn kò lè là ọkú òun tó ń pariwo bàbá mi wá ràn mí lọ́wọ́ ìyá mi má sùn lọ́rùn àbí ọmọ kì í sùn ah! ẹ bọ́ ẹ bọ́ ni àwọn gbólóhùn ẹ bọ́ ni kò dáa kí mùsùlùmí máa sọ̀rọ̀ ẹ àwọn kan tó sọ̀yàn kèfèrí tó gbéyàn kó ní Islam ni ó ṣé òun kan àwọn tó so fọ́tò ṣéwù kọ̀ọ̀kan ṣéwù òde là ń lọ yìí mẹ́jọ kó tó tì mí ojú títì ọ̀rẹ́ ni ibi tó ti ń sọ nǹkan gbólóhùn tó ń sọ nǹkan gbólóhùn ojú títì ni tó bá níbi gbólóhùn ẹ̀bọ ni a kì í bẹ́ni kankan fún kankan níbẹ̀ àdúrà pẹ̀lú ọba dẹ́dà ọlọ́run nìkan la máa ń gbàdúrà sí a kì í pe ṣéwù a kì í pe ànábì Muhammad mùsùlùmí mi ni tó di aláìmọ̀kàndé yóò ní ànábì àpè ọkọ wa ṣe nǹkan báyìí fún wa ní ìfún a ànábì ò lè gbọ́ tó sọ ìgbà tí wọ́n fi ẹ̀mí sí ànábì lára alẹ́ ìsọlá sọ̀tọ́lá ni tó bá sàfàlátù ìwọ sàfàlátù bá wọn ọlọ́ọ̀bù yìí màláìkà tó sọ lágbájá ń sàfàlátù fún ọ nínú hadith wọn ni wọn dà kọ rẹ àtòkọ bàbá rẹ wọn sọ pé lágbájá ọmọ lágbájá ń sọ báyìí sí ẹ ìwà nàbì sallallahu alaihi wasallam ṣùgbọ́n síbẹ̀ wọ́n sọ pé ká nàbì fún ọ o wọ́n sọ pé kó fún ọ o olúwọba dẹ́gbà ní máa fún èèyàn ní nǹkan ní kó béèrè lọ́wọ́ ẹ̀ kó fún ẹ ní nǹkan tẹ́yẹ̀ bá ti wá ń ṣẹbọ gbogbo àwọn kata ń sọ yìí ẹbọ ni o ẹbọ ni o ara ẹ̀ ní kéèyàn lẹ fọ́tò ṣéwù mara mọ́tò tẹ́yìn bá ti lẹ fọ́tò ṣé o mara mọ́tò àbí tẹ̀sùbà tẹ̀sùbà mi láìlẹ́lẹ́ láàmú fún mi pé ní o máa dáàbò bò mí tó o bá gbà pé tẹ̀sùbà rẹ òun ní o máa dáàbò bò ẹ gangan oníkàgbà àti dáàbò bò ẹ ẹbọ ní o torí wípé ara ìròyìn ọlọ́run ni pé kó dáàbò bò ẹ ara tí wọ́n gbọ́dọ̀ ṣe sọ́lọ́n tó gbọ́dọ̀ ṣe sẹ́lòmíì ni pé kó o fọkàn ìdáàbòbò tán ọlọ́run ara ìjọsìn ọkàn ní tàwọ́kùlù ọlọ́run nìkan ló sì ní kápá àti dáàbòbò ẹ̀ tòtò bá ní kí tẹ̀sùbá dáàbòbò ẹ̀ ó ti sọ tẹ̀sùbá yẹn di orogún pẹ̀lú olúwọba dẹ́dà ní ẹlẹ́bọ ìṣètò ìwọ̀n nìyẹn ojúpọ̀nà pọ̀ ojúpọ̀nà pọ̀ ojúpọ̀nà pọ̀ ẹlẹ́nu sọ pé ṣé ìwù yẹn gangan ni tó ń wò yìí tó bá ti fojú rí ṣé ìwù báyìí gbogbo bùkátà òun ti bí yá tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ problem tó wà ọlọ́run tó jẹ́ ọ̀pẹ́ làwọn bẹ́ẹ̀ ọlọ́run ni wọ́n mọ̀ yín ṣirik billah ẹnikẹ́ni tó bá wọ́n orogún pẹ̀lú ọlọ́run ọ̀pẹ́ni sọ̀rọ̀ isman azima ó ti pè ó ti lọ dáadáa dálẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá kan o ayé àkọ́kọ́ ó ní dọ́là bọ̀láàlá ń fa ìdá ó ti sọnù tẹ́fẹ́tẹ́fẹ́ ìsọnù tẹ́fẹ́tẹ́fẹ́ gbogbo nǹkan dáhùn sọ yẹn ojúbọ̀ náà ìsọnù ni ọlọ́run kó làwọn bẹ́ẹ̀. níbo mi ọlọ́run bá ní walaw ashraku làhábìtà anhum ma kanu sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ibrahim ismail haq yakub gbogbo wọn ó sọ ìgbìyànjú wọn lójú ọ̀nà wá parí ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ yìí tí kò yẹ kó dẹ́rù wọn ó àwọn ànábì tí mò ń sọ̀rọ̀ wọn fún yìí tí kankan ni wọ́n bá wá lọ lọ tó bá lè lọ jẹ́ kó lọ ṣẹbọ sí mi làhábìtọ̀ àná máa kánú yà àmàlù gbogbo tí wọ́n ṣe ni màá dànù pátá màá sọ́dọ̀ fún ìwọ ṣé wù kó lọ́rọ̀ tiẹ̀ ti wá rí ọlọ́run bá ń sọ fún wa nínú Qur'an tó bá ṣe é ṣe pé kankan nú àwọn òjíṣẹ́ òun ṣẹbọ ni wọn ò bá dáṣẹ́ rẹ̀ àyà kan wà tó sọ fáwọn ẹbí gàgàn bẹ́ẹ̀ alẹ́ ìsọ̀rọ̀ tó dojú ẹ̀kọ́ wọn lọ kọjú ó híyà ilẹ̀ ìkẹ́ àti fún ẹni òsìgbáyà òwò ànábì sọlọ́lá wà ilẹ̀ lẹ́bí iná mi kọ́bìlì àti sọ bẹ́ẹ̀ náà fún àwọn ànábì tá a rán níṣẹ́ kí wọ́n tó dé kí ni ìtàn náà làyín àṣírọ́ tà tí ìwọ Muhammad tó bá ní lọ ṣe bẹ́ẹ̀ ẹbọ pẹ́rẹ́ làyà bàtọ́ nà àmàlùkà gbogbo iṣẹ́ tó ṣe ni màá dà màá sọ́dọ̀ kó wala takunanna minal khasirin ìwà ànábì muhammad ara òfò ló bá jẹ́ ara àwọn olóko ànábì ló dojú ẹ̀kọ́ ìwọ ṣéwù kí ni tiẹ̀ èdè ara ṣéwù tí ò ti bọ́ ọ̀ra tí ò ti bọ́ ọ̀ra òfò tí ò ti bọ́ ọgbẹ́ ṣéwù ò bọ́ ọgbẹ́ ó kàn dá ọ ní aṣọ òfò ni. òfò ní ẹ̀fọ́ ẹnì kankan kò sì sí tọ́lọ́ ọba túlẹ̀ ibẹ̀ gbọ́n tó sọ pa àwọn ànábì ẹ̀ kẹ́ ẹ bá fi lè ṣe nǹkan báyìí máa ṣe nǹkan báyìí fún ọlọ́run ò fẹ́ ẹ bọ́ kankan pẹ̀lú ẹrú ẹ̀sìn tòtò bá jọra rẹ lójú tó o rò pé kò sí tó o lè sọ tó o rò pé kò sí tó o lè ṣe kó sáà ti gbọ́n tọ́lọ́ sọ pa ànábì alẹ́ yìí ní sọ́lá tó kọ́ tó híyà ìlẹ́yìn ó ti sọ fún ẹ tẹ́lẹ̀ wọ kàmá ó ti fún ẹ ní ìfipáyà tẹ́lẹ̀ wọ wà ilà lẹ́sí iná mi kọ́lù bẹ́ẹ̀ ni mo sọ fún àwọn ànábì tó ti wá kí wọ́n kú lé kí ni ìsáná là ń aṣọ tó báyìí lè ṣe bọ́ sí mi tó fi kankan wé mi owó ọrọ̀ fún màmá mi làyà àpàtọ́ nà àmàlù gbogbo iṣẹ́ rẹ ní oṣòfò ànábì lọ́lọ́ọ̀bá bá rí dà ẹ̀ ìwọ́ wá ń sọ ọlọ́run kó jọ kó ràn wá lọ́wọ́ bá a ṣe ń sọ ẹ̀ yóò ti yé wa pé ẹbọ kìí ṣe nǹkan ẹ̀rín nígbà tí òjíṣẹ́ ńlá ṣáájú gbogbo ẹ̀dá alẹ́ ìsọ̀lá tọ́lọ́ bá ń sọ irú ọ̀rọ̀ báyìí fún un tẹ́lómìn náà bá wá ṣe irú ẹ̀ sọ pé babańlá yà ló wà fún un kó jọ kó ṣàánú wa kó làwọn kó nínú ẹbọ kó làwọn kó nínú tó jọ ọ́ ọlọ́run kó lè wà jìnnà sí kó jẹ́ káwa náà jìnnà sí kó ràn wá lọ́wọ́ nípa ẹ̀ ẹbọ kì í ṣe nǹkan ẹ̀rí o ọ̀rọ̀ anábì kan sallallahu alayhi wa jábìrì ibn abdullahi al-ansari ló bọ̀ wá ó ní máa ń má tàlá yushrik billahi shay'an dakhala al-janna ẹ wo àǹfààní máa ń má ẹnikẹ́ni tó bá kú níkú pé ní àsìkò tó kú yẹn la yushrik billahi shay'an kò sẹ́pọ̀ kankan pẹ̀lú ọlọ́run èèyàn fẹ́ kú báyìí àwa wọ ìlọ ààrí mẹ́bọ̀ kankan dákàlà ìjáde ànábì sọlọ lọ́wọ́ rẹ̀ ní ó wà lìjánà ẹnikẹ́ni tá àsìkò ojú ẹ̀ tó tó àwa wọ ẹ̀yìn lọ kò sẹ́pọ̀ kankan nù ẹrù ẹ̀ dákàlà ìjáde bí gàtùmáàdì lọ́lọ́ bí kápákó ti wọ àlìjánà ọ̀rẹ́dì. ó ní wọ́n máa mata yushriku billahi kubi dakhala an-nar bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tó ṣe pé ńgbà tó fẹ́ kú àwa wò lọ àti rí ẹbọ nínú ẹrù rẹ o àti rí kó tú bá kó ẹbọ yẹn dakhala an-nar inú náà ni ó wọ̀ àdìsí náà ògùn púpọ̀ máa mata la yushriku billahi shay'an. kò bẹ́bọ́ kankan kò wá orogún kankan pẹ̀lú ọlọ́run nínú kankan dakhala aljanna yóò wà aljanna wa man mata ẹnikẹ́ni tó bá sì kú yushriku billahi shay'a nígbà tá a tú ẹrù ẹ̀ wò ẹbọ ń bẹ́ ń ó ti bá wọn polongo Ọ̀ṣun Òṣogbo rí ẹni tó bá polongo ẹbọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́bọ náà ló wà fún un náà polongo ẹbọ ìtì ẹbọ lẹ́sẹ̀ à ń bọ̀ bẹ́ẹ̀ ó sì mọ̀ pẹ́bọ ni tó o bá gbàgbọ́ òní ìtì lẹ́sẹ̀ gbogbo àwọn nǹkan yìí à ń bọ̀ bẹ́ẹ̀ bí ìzìlá polongo ẹbọ ara ẹbọ ṣíṣe ni o ọlọ́run kó jọ kó ṣàná ẹlòmíì òpolongo ànábì sálálà ànábì mi títẹ̀lé tọ́sí o gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọlọ́run nìkan ni ìjọsìn tọ́sí ànábì nìkan sọ́lọ́lá ní títẹ̀lé tọ́sí gbogbo ló ń wá ànábì àti tó máa sọ pé ọmọ òṣogbo lòun àgbà lòun ṣe àtàwọn náà ni ó gbé ọwọ́ náà aláìmọ̀kan ọlọ́run kó jẹ́ òkú ṣàánú wa máa ń má tala ìṣeré kúbi la iṣẹ́ àǹdàkọ́lá ìjẹun ẹnikẹ́ni tó bá kú tàwa tú gbogbo báàgì ẹ̀ wò kò sẹ́bọ̀ kankan bẹ́ẹ̀ yóò wà nìjẹ́ náà àbí ẹbọ ti wà ń bẹ̀ rí ó ti túbà kó nu ẹbọ yẹn torí pé ẹni tó túbà bí ẹni tí ò ṣe é rí ni tó bẹ́ẹ̀ náà ni ẹni tó bá kú nígbà tá a wo ẹrù ẹ̀ àti rẹ́bọ nú ẹ̀ àwọn arítúbà tó tẹ̀lé ẹbọ tó ti ṣe iná ní wọ̀ ẹbọ ò gbà pé ẹ̀ẹ́ ó tù ú bá ní túútú bá ẹni tó kó ìran tó ti ṣe kọjá tí ó sì ní padà síbi ẹ̀ mọ́ tí ó sì padà síbi ìgbọ́lọ́runba gbọ́ lọ́kàn ṣoṣo àti ìjọsìn fún lọ́kàn ṣoṣo kí ẹbọ tó ṣe kọjá nǹkan tó gba ìtúbà kíkà tó lè sọ pé ó ti túbà kó mbẹ ìwọ tó bá ṣàdúrà kì í ṣe é wù lọ túbà kó mbẹ ẹbọ ló ń ṣe o ìwọ tó lẹ fọ́tò mọ́ mọ́tò fọ́tò ṣéwù pé yóò máa dáàbò bò ẹ lọ ya fọ́tò náà kó mẹ o ìwọ tó sun tẹ̀sùbá àmọ́ mọ́tò fi tẹ̀sùbá yìí ni ó máa dáàbò bò ọ kò ní jẹ́ kí ayé má yé má pàtà wọn kéékèèké àwa tẹ ẹ máa ní tura wọn fi wọn ṣe ẹyẹ ńgbà náà pàtà wọn kéékèèké yìí báyìí a máa ń fi wọn ṣe ẹyẹ ṣéwù ni ò ní jẹ́ kí mọ́tò yìí láti àwa máa ń kà á táwa ti ń lọ nǹkan táwa ti rí mọ́tò ṣé nǹkan tó lákìrìn àti sí àwọn dem talk say if ṣe òun dey body body body the motor no go get accident see am e don get accident àwọn àmà ká àmà ara wa létí àwọn àtọ̀wọ̀n rẹ wa tí nígbà tí wọ́n bọ̀ sùkúl lónìí ṣé orí mọ́tò ṣé òtò lákìrìn àwọn àwọn sọ fáwọn yẹn àti rí mọ́tò ṣé òtò lákìrìn ṣé wò lè dáàbò bo mọ́tò ṣé wò lè kò ní kàpẹ́ ẹ̀ ni olú ọba dẹ́dà ló lù dáàbò lọ́wọ́dà dẹ́rẹ́ àlòkí lòlùpèsè fún gbogbo ẹrú pàtàkì nǹkan tó wà ó má fi ṣe òbí ọlọ́run kó má bàa dẹ́lẹ́bọ tó bá ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run bó yẹ̀yẹ́ rẹ̀ láyé àtọ̀ yá tètè tú bá kò nínú àwọn nǹkan yẹn ọlọ́run kójọ tó là wá kó ń bẹ̀ àwọn nǹkan náà pọ̀ lórí ááyá oríṣiríṣi àti hadith anabi sallallahu alaihi wa sallam tó kì wá nílò ẹbọ. E tó fà wá létí pé èèyàn kì í ṣẹbọ o díẹ̀ kékeré la mú bẹ̀ pẹ̀lú gọlọ́hún lọ́la kọ̀mís a máa tẹ̀síwájú pẹ̀lú ìran ẹni létí lórí ọ̀rọ̀ ẹbọ àwọn ẹ̀ka tí ẹbọ pín sí ẹbọ pín sí méjì pẹ̀lú gọlọ́hún ìkọ̀ọ̀kan nínú àwọn ẹ̀ka méjèèjì la mẹ́nubà ìkọ̀ọ̀kan nínú ẹ̀ka méjì láàmẹnubà gbèdéke méjì lẹ́bọ̀ àmẹnubà wọn inṣàlá tójúpọ̀nà tí ẹ̀ ti máa ń ṣẹbọ sọ́lọ́n ká má gbàgbé ẹbọ a máa wá látara tó ní í ṣe pẹ̀lú pé ọlọ́run ló dá wa ló pèsè fún wa ló pè gbogbo gbogbo nǹkan tá a máa pèsè tá a máa jẹ tá a máa mu ọlọ́run ló ń fún wa ló fún wa látẹ́gùn tá a fi sínú yìí nígbà covid nineteen yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí wọn oxygen fòníkálukú àṣé atẹ́gùn tá a mí lọ́fẹ̀ẹ́ ló fò yìí àṣó wọ́n gan mẹ́ẹ̀. nígbà táwa jẹ́ pé ọlọ́run bá fún wa lọ́fẹ̀ẹ́ só ọ ayẹ káwa máa jọ́ fi fún kàn mí ìyàtọ̀ sọlọ́run tó fún wa lọ́fẹ̀ẹ́ o àbí ọ́ksíjì ò wọ́n. Buhari ní kí wọ́n lọ dá oxygen plant lẹ̀ ní gbogbo state àbí tí ẹ ti dá sí ilẹ̀ lọ́sùn ìmọ̀ samson emmanuel oxygen plant ibi tí wọ́n ti máa ṣe oxygen níbo la ti mú ọ́fíìnì yẹn ibi <laughs> látara atẹ́gùn náà ni ẹ kàn ṣe distillation ẹ separate oxygen kóònù nitrogen ìwo lọ́lọ́run fi ti mú wa bẹ̀ ṣé distillation column tọ́lọ́ fi distillation column sí wa nímú ni tó fi jẹ́ pé nitrogen ò wà nímú carbon dioxide ò wà nímú oxygen nìkan ló wọ imú wa ọlọ́run tó wá ṣe nǹkan báyìí fún wa yìí ṣé kò kò kò. tó wá wọ abójú wa tí kò burú kó wá pé àwọn máa dojú dojú ìjọsìn kọ̀ọ̀kan ní ìyàtọ̀ sí ọlọ́run tí kò burú ni ọlọ́run ìkànnà ọ̀rẹ́ wa àgbàlagbà ni màá fi ọ̀rọ̀ yìí màá fi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó ní ìṣàlà pẹ̀lú ọlọ́run lọ́la pẹ̀lú ọlọ́run àwọn àgbékalẹ̀ tí wọ́n ti gbé kalẹ̀ fún wa láti inú kura àti súnà tí ó máa ràn wá lọ́wọ́ láti dá ẹbọ ẹbọ ni ẹbọ ni kìíní kìíní ẹbọ ni basic rules foundation kọ̀wá eight ten fi máa ń dẹ́bọ̀ kìíní ẹbọ ni ẹ̀tọ́ bá ṣe tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ ẹbọ ni kìíní ilé ogun ọlọ́run á ràn wá létí lọ́la ìzìlá ọ̀rẹ́ wa yẹn máa ń sọ̀rọ̀ ọlọ́run ó ní gbogbo ẹni tá alẹ́sẹ̀ méjì má bẹ̀rù kí ló jẹ lọ́la ọlọ́run bá ti pèsè ẹlẹ́ o tí ìmọ̀ ni ó ní kó fún wa lápèjúwe kan tí aboyún bá ti lóyún báyìí lọ́lọ́run bó máa pèsè nǹkan tí oyún inú yìí jẹ ní àyà ìyá rẹ̀ ni ìjọ tí a bá ọmọ náà báyìí ìjọ náà ni ọyàn náà jiná pẹ̀lú àṣẹ ìjọ tá a bá ti bí ọmọ báyìí. ọyàn fi tó mu nìyẹn ó nígbà náà ò ò mọ nǹkan kan ò lọ́pá ò lẹ́sẹ̀ ní kan ní nǹkan kan tó wọ́n kà wá ń bẹ̀ ni a máa ń sọ pé kòkó kì í rí nà á rí ó o kò ṣe rí nà ìkókó ò ṣe rí nà kí lójú yẹn ń ṣe ìkókó o má ọpọlọ lè má tì í máa borí ló ṣe jẹ́ ó dàbí pé kò rí táìmù tó ò lè lu gbé pá gbé ẹsẹ̀ gbé ojú gbé mú gbé nǹkan ọlọ́run bá ti pèsè oúnjẹ tó jẹ oúnjẹ náà wá rè àti oúnjẹ àti mú àti gbogbo nípa gbogbo nǹkan èròjà ara tó ní ó ti fi sínú ẹ̀ bá ọyàn àkọ́kọ́ tí ọmọ máa ń kọ́kọ́ mu ọlọ́run ti nǹkan sínú ẹ̀ pé oògùn tí ó máa jà tí ò ní jẹ́ kí àìsàn wọ́n ṣẹ̀ṣẹ̀ bí kankan ó mú ọlọ́run ti fi sínú ọyàn yẹn tí kòkó bá sì ká tó fún wọn lóògùn ó máa ń ṣòro oògùn gbogbo ti wà ní ọyàn oògùn wà nú ẹ̀ oúnjẹ wà nú ẹ̀ omi wà nú ẹ̀ gbogbo ẹ̀ wà nú nígbà tó wá lè gbé apá gbé ẹsẹ̀ ní ìsìn ni òwá ní ìsìnkú wọn ní tó jẹ nígbà tó wà nù kún ìyá rẹ kan bá sọ fún ọ pé oúnjẹ tó jẹ ti ń dúró de ẹ ò kí ni wàá sọ ẹṣú ọ̀ṣà ẹṣú ọ̀pẹ tí pé nìkan tún wà tó tún ìgbádùn tún ju tíbi tí mo wà yìí lọ bó ṣe rí nìyẹn kò sí kankan nu wa bá ṣe dúkòó ètí olúwa lẹ́nu òpèsè ń tá a fún wa kò tí ì dé ọwọ́ wa nìyẹn wàláì kò tí ì dọ́wọ́ wa ni tí bá wà ń lé lóṣù mẹ́ta oṣù mẹ́rin tẹ́nìkan kò lọ ibi kankan kí là ń jẹ́ gbà náà bàbá rò pé nítorí pàǹkì rí ká ló jẹ́ ká rí ìtàn jẹ <laughs> ó wàá tẹ wàá mọ́lé ó ti bọ́ gbogbo wa nù lé ìlú ọba dẹ́dà tó ní ká gbára lé onìkan náà níjọsìn tọ́sí ẹni tó ṣe irú nǹkan báyìí nìkan ká máa fi sí nìkan níjọsìn tọ́sí olú ọba dẹ́dà nìkan tọ́sí. Allahu subhanahu wa pẹ̀lú gọ́lọ́ amẹ́nu dúró níbí tó bá dọ̀la a máa tẹ̀síwájú tí béèrè kan àbí méjì bá wà ká béèrè náà amínú àjò. Thank you. ta gbọ́ ìbéèrè wọn ọlọ́run bá pe ànábì sallallahu alayhi wa alihi wa sallam ní ra'uf ara ó kọ́ ọlọ́run sí ní ar-ra'uf bó ló ṣe wá jẹ́ ra'uf ẹnìkan tí ó jẹ́ oníjẹ́jẹ́ onípẹ̀lẹ́pẹ̀lẹ́ tí sì máa mójú kúrò fáwọn èèyàn ra'uf ṣùgbọ́n. ẹ̀rí wípé wọn ò ní sọ wípé péré ni wọ́n bì bí nákírà bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe pé wọn ò ní sọ wípé bẹ́ẹ̀ al tí wọ́n bá fi ń sọ bẹ́ẹ̀ rahim wọ́n kàn sọ pé rahim ìyẹn lè jẹ́ rahim ẹni tó máa ń kẹ́ àwọn èèyàn gan-an ṣùgbọ́n arrahim lọ́lọ́run gàgà subhanahu wa ẹni tí kò sí ń tẹ́ ẹ fẹ́ sọ pé èèyàn máa kẹ́yàn àfi kó parí sódò olúwọba dẹ́dà ọ̀dọ̀ olúwọba dẹ́dà ló wà gbogbo àwọn ìròyìn tí wá ní gbèdéke téèyàn bá jẹ́ ẹni tí máa mójú kó fún yẹn ó ní gbèdéke ìtumọ̀ ọ̀rọ̀ ó fún yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ ó ìkẹ́ ọlúwọba dẹ́dà àti ìmójúkó fẹ́ràn àwọn èèyàn kò ní gbèdéke. ṣe yé wa kò ní gbèdéke kò ní gbèdéke téèyàn bá máa ń kẹ́ àwọn èèyàn téèyàn bá máa ń pèsè fún àwọn èèyàn ó ní gbèdéke débi gbèdé tó ní ni. ṣùgbọ́n arrahim tá fi kún báyìí pẹ̀lú alif àti lam arrahim kò ní gbèdéke ọlọ́run nìkan ló sì wà ìkan eléyìí àkọ́kọ́ ìkejì ní títí wá yẹn à ń jẹ́ níjẹ́ ẹ̀dá ni ìyàtọ̀ sì wà láàrin àwọn òròyìn àti orúkọ adẹ́dà tó yàtọ̀ títí tẹ̀dá ẹ jẹ́ kí n fún wa ní àpèjúwe tí ó fi jẹ́ kó clear sí tí ó fi yé wa sí tí kankan bá ń lọ ní ìsinsẹ́ àmọ́ pé kankan ní ojú àbí kankan ò lójú ẹ̀fọn gan ní ojú mẹ́fà sáàmù bẹ́ẹ̀ ojú mẹ́fà ni ẹ̀fọn ní tí n bá rántí dáadáa wọ́n ní ikùn mẹ́jọ lónìí. mẹ́fà lóní ikú mẹ́jọ tí n bá rántí dáadáa ṣùgbọ́n ojú pọ̀ ojú kan lọ méjì lọ mẹ́ta lọ ojú náà sì ni wọ́n ń pè áì tó ọ wá dojú ẹ̀yàn ṣùgbọ́n ojú náà lápè méjèèjì irú ìyàtọ̀ báyìí bá wà nǹkan tí a dá bóò ni irú ìyàtọ̀ yóò ṣe pẹ̀kẹ́ yàtọ̀ náà pọ̀ gan. tùbẹ́ ẹni tá a bá ń sọ pé à ah, lágbájá ó mọ̀ mọ́ ń kẹ́ẹ̀yà síbi irú ti adẹ́dà níbí kálíbà èèyàn mélòó ni wọ́n kẹ́rí ẹja ní odò ṣé wọ́n lè kẹ́ tó ń dẹja ẹ̀ mọ́ ẹja yìí màá sì máa kẹ́ bólú ọba adẹ́dà ṣe mójútó gbogbo nǹkan mélòó rú ẹ̀ ni wọ́n lè mójútó gbogbo àwọn nǹkan yẹn ní sọ ìgbèdéke tẹ̀dá ni ṣùgbọ́n tẹ̀yìn bá rò tó wo àwọn nǹkan yìí gangan ó parí ó bẹ̀rẹ̀ ó parí sọ́dọ̀ èèyàn kan ẹlẹ́bọ lẹ́ni náà àwọn ìṣesí ẹbọ nìyẹn olùkọ́rọ̀ náà tó clear díẹ̀ àgbo báyìí àmì náà ìsìnlá ilẹ̀ rí Muhammad kí ni ìtumọ̀ Muhammad alayhi ẹni tá a yìn jùlọ àyìnlé àyìnlé àyìnlé àyìnlé ju eléyìí lọ àyìnlé ju eléyìí lọ èwo la yìn jù ní gbogbo wọn tó ṣe pé asáyìn yìnyín yìnyín yìnyín yìnyín yìnyín ìyìn ò tán mọ́ yìnyín kò tán mọ́ tá à ń da akọ kò tán mọ́ tuma Muhammad ẹni tó ṣe pé asáyìn yìnyín yìnyín yìnyín tá a wá asáyìn yìnyín àbá àtàwọn yìnyín lẹ́yìn sálàtọ̀ ló sì jẹ́ pé èébú kan ò lè lẹ̀ mọ́ ànábì lára lẹ́yìn sálàtọ̀ torí pé ẹni ẹ̀yìn ni ẹni ẹ̀yìn ni èébú ò lè lẹ̀ mọ́ lára kò sí èébú kan tó fi wú ànábì tó lè lẹ̀ mọ́ lára lẹ́yìn sálàtọ̀ torí pé Muhammad ni ẹni tá a máa ń yìn àṣewá lè lẹ àléébù mọ́ ẹni ẹ̀yìn lára kò ní bá mu pé ẹni tá a máa ń yìn yẹn àwa lẹ àléébù hàn. oniba a kì í lẹ àléébù mẹ́ni ẹ̀yìn lára ẹni tí ó ṣe bẹ́ẹ̀ ni ọ̀gọ̀ ẹni tí ó lẹ àléébù mọ́ ẹni ẹ̀yìn lára ó ní ọ̀gọ̀ ó sì yẹ pé tẹ́nìkan bá jẹ́ ẹni ẹ̀yìn tẹ́nìkan bá bu kí làwọn yòókù sọ pé àǹtá ló kú àbí wọn ní sọ bẹ́ẹ̀ yà nítorí wọn sọ yẹn ò sí lára kò ni. yíyìn là á mọ́yìn òun a kì í bù tó bá bu ebó ò lè lẹ̀ mọ́ lára yóò padà sọ́dọ̀ rẹ ni ẹnìkan ò bú ànábì alẹ́ ìsọ̀lá tuntun àfi kó jẹ́ pé ìyẹpẹrẹ àti ẹ̀yẹ padà sí lọ́dọ̀ president France tó bú ànábì ìjọ ní public ni wọ́n ti fọ́ etí ẹ̀ ṣé a gbọ́ bẹ́ẹ̀ ẹni tó fọ́ létí kódà ó fà á mọ́ra tó tó fọ́ létí ní gbangba níwájú kámẹ́rà wọn ò tún wá pa á wọn ò pa ẹni náà ẹni tó bú ànábì sọlọlá ẹnìkan bú ànábì rẹ àfikò jẹ ẹni àfi tọ́lọ́n bàbá fẹ́ràn rẹ tó bá tù lálùkù tẹ́ bá ti ń bú ànábì àà yóò yẹ̀yẹ̀ alẹ́ ìsọlátù ebú ò ní lẹ̀ mọ́ lára alẹ́ ìsọlátù ọ̀sán tó bú ànábì sọlọlá ọ̀sán wọn wá fàmọ́ra báyìí wọ́n fọ́ létí gbà ọ́ wọ́n sì bó ṣe gbá létí ó sì tọrùn ó sì yí padà báyìí ó sì lọ ìfọ́tí tó máa ń jẹ́ kí orí ó yí padà ni wọ́n kú sí. èèyàn kì í yẹ̀yẹ́ ẹni tí ọlọ́run bá ti gbọ́n gbogbo yẹ̀yẹ́ ẹni tó ṣe pé ẹ̀yìn ló kọ́ mọ́ ìtumọ̀ Muhammad nìyẹn o aleyhi salatu wa salam naam. ẹ béèrè béèrè kejì wọn. náà gbàtí ẹ̀ ń ṣe némìn Muhammed kọ Muhammad ma ni mmad. ẹ má dá wọn lóòkúrọ ni wọn wọ́n fẹ́ kí inú yín dùn ní wọn ò fẹ́ wọn ò fẹ́ kẹ́ ẹ rò pé ẹ ti ṣe mistake kò sí iyì kankan nínú kéèyàn ṣe mistake kẹ́ sọ fún pé mistake ni kẹ́ ẹ wá sọ fún pé kì í ṣe mistake ṣé iyì wà bẹ́ẹ̀ ni èèyàn ṣe mistake ẹ wá rò pé tẹ́ ẹ bá sọ fún pé ṣe mistake ẹni tó bá rẹ́ni sọ fún kó ṣe mistake kó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iyì ni gba nǹkan tẹ́ ṣe kò dáa bẹ́ẹ̀ báyìí ní kẹ́ ṣe ṣe ọlọ́run bò kàn ọ́ lẹ́nu tí wọ́n ní ìwọ tó ń ṣe nǹkan tí ò tọ́ tẹ́lẹ̀ ó wá ṣe tó ń tọ́ ọ̀rẹ́ ni sọ fún ẹ pé àánú ẹ má ṣe yẹ báyìí ní kẹ́ ṣe. bàbá kan àjọṣe hajj ní hajj ní ọdún kan kọmíṣánná ní tẹ́lẹ̀ níkanú àwọn state wáyé bàbá àgbàlagbà mi ò ó ti dàgbà gan ní ìsìn nígbà tá a ṣe hajj yẹn bàbá yẹn wá bá mi pé ah ó ní hajj kẹfà tóun ṣe ni ó lóun ṣẹ̀ṣẹ̀ ọkàn òun gan sọ pé òun ṣe hajj nígbà tó sọ pé ah, ẹ̀yin àfáà yìí wàláhì ọlọ́run bó san ẹlẹ́sìn olóore ọkàn mi gan sọ pé ẹ̀ ó dà pé mo ti ṣe hajj báyìí ṣẹ̀wọ̀n kí tíyẹ̀ bá ń ṣe nǹkan tẹ́lẹ̀ tí ò ṣe dáa ó súnmọ́ kọ́kàn rẹ̀ ó sọ fún pé kò dáa ṣùgbọ́n àwọn àfáà jẹgúdú jẹrá yẹn sọ pé ah, ẹ mọ̀ wọ́rí rẹ ti dáa báwọn náà ẹ mọ̀ torí pé kó o ṣe dáa yẹn kọ́ ni kọ̀ǹsáǹtì wọn o wo owó sí wọn lápò ni o in fact pẹ̀lú adéjọ́ pé Muhammad Muhammad wọ́n mọ̀ sọ fún akẹ́kẹ́ ìwọ lẹ́wọ́ adéjọ́ adékẹ́rẹ́ kan fún owó tí wọn lápò ẹ̀ sọ pé Muhammad Muhammad nítorí àwọn kò sọ pàtó owó sí wọn lápò nítorí kọ̀ǹsáǹ àwọn ni nítorí kọ̀ǹsáǹ àwọn nítorí kàn wọ́n nìyẹn ẹ̀rí wọn gbogbo bí iná ti máa ń ṣe lẹ́yìn pé àwọn èèyàn ní ọ̀nà mọ̀ kò kàn kò kàn wọ́n kò kàn wọ́n bó ṣe wù wọ́n ni táàtì fowó tàpá àlàpò irú àwọn àbá àti ọmọ sọ pé kẹ́ mú wíwá yìí ẹ má mọ̀ pé wọ́n sí òde yín mọ́ tẹ bá fẹ́ ṣe nǹkan ẹ má pè wọ́n mọ́ kò dáa mi wá sọ pé kẹ́ pè mí tẹ wá pè mí mi lọ òde súná lọ báwọn sọ pé kẹ́ wá pè mí o tọ́lẹ́ lómi ìṣẹ́tàn lè sọ fún pé à wọ́n fẹ́ ká máa pe àwọn ṣùgbọ́n ẹ má pe àwọn afá àjẹgúdújẹra mọ́ tí ó máa sọ pé kẹ́ ẹ mú wá tí ó máa sọ fún pé kẹ́ ẹ fi sáwọn lápò la ittabi'u man la yas'alukum ajra wa hum muhtadun ó wà mí yà sílẹ̀ o àwọn tí kẹ́ ẹ tẹ̀lé ni àwọn tí ò ní máa sọ pé kẹ́ ẹ mú wà dúà wá ẹ mú owó iṣẹ́ tá a ṣe wá wọ́n sì jẹ́ ẹni ọ̀nà mọ̀ nǹkan méjì wọn ò ní sọ pé iṣẹ́ tá a bá ń ṣe ẹ mú wẹ̀ wá. ó wà nù kúránì o nù yàtí gan ló wà ìtẹ́bìrú man láyẹ̀ alùpùpù àwọn tí kẹ́ ẹ tẹ̀lé ni àwọn tí ò ní ọ̀yà ẹ̀ gbogbo yàtí tá a ti ń ké láàárọ̀ ẹ̀ ní fowó ẹ̀ ní fowó ẹ̀ jẹ́ lórí ìnáwó látà o wà ó mú tẹ̀dù wọ́n tún wá jẹ́ ní ọ̀nà àmà ẹlòmíì ò ní sọ pé kẹ́ ẹ mọ́wọ́ ṣùgbọ́n tó mọ̀nà ìyẹn ló ṣe gbogbo wa la níṣẹ́ ní ìsìn tàbá fẹ́ ra màtíríà ẹlòmíì lè torí aṣọ ríran lọ Kaduna ó fẹ́ ra màtíríà tó fáìn wọ́n ń taṣọ ní òkè fíà ọ wọ́n ń taṣọ ní tẹ̀sán ròdò yóò ní gíní òun kò tí ì tẹ́ ọ lọ́rùn àwọn gíní kánò tó gbẹ́ yóò wá lọ Kaduna àbí kánò ibẹ̀ ni ó ti rán aṣọ bíi fifty wa torí aṣọ ó dààmú àbí ó dààmú ṣé wàá yẹ ká dààmú torí ọ̀nà àmọ́ àbí òye ká dààmú wá ẹni tí o mọ̀ pé yóò tọ́ mi sọ́nà wà lọ o tó o bá wà lọ tán bá sọ ẹnu kan sọnù lásán ni o bó o ṣe máa ń wá business káàkiri tí wọ́n bá fún yẹn contract nísìn supply nǹkan ní two hundred naira náà gbé fún ẹ orí ní ọjọ́ sun orísun bá rí ní seventy naira wọn wá fóònù ẹ pé nìbàdàn tààtì tààtì náírà ni ṣé yóò lọ àbí ò ní lọ ẹ yóò lọ ọ̀nà àmọ́ ẹ̀sìn pàtàkì jù bẹ́ẹ̀ lọ wá ẹni tí ó máa tọ́ ẹ sọ́nà lójú ọ̀nà ọlọ́run tí ò sì ní sọ pé mú wá mú tọwọ́ rẹ wá gbogbo ẹnikẹ́ni tó bá sọ pé mú tọwọ́ rẹ wá má dá lóhùn má dá lóhùn. kò sì rí pé ó wà lójú ọ̀nà òun gangan kì í ṣẹnìkan tó ti sọnù ẹni tó ti sọnù ò lè fọnà mọ̀yán. bóòlù àṣewà mọ̀ pé àbá kan tán ń pè láàbá aládùúgbò ẹni àánú ni ìyẹn ni pé tó bá ń ṣe nǹkan ẹ ní gbọ́ ọlọ́run wí ànábì wí lẹ́nu ẹ̀. kí wọ́n ní afásitì tẹ̀ ń ṣe kí ló dé tẹ̀ fi ń ṣe lè gbọ́ ọlọ́run wí lẹ́nu ẹ̀ nínú ọlọ́run sọ báyìí. nínú hadith anabi sallallahu alayhi wa sallam ó sọ báyìí gbogbo ẹnikẹ́ni tẹ́ ẹ bá ti ń gbọ́ wá sí ẹ̀ tí ìṣẹ́jú mẹ́wàá ń lọ ogún ìṣẹ́jú ń lọ tí ò sọ pé ọlọ́run wí ànábì wí ẹ dìde tó mẹ́ọ̀ wọ́n ìṣẹ́jú mẹ́wàá ogún ìṣẹ́jú kò wá ní sọ pé ọlọ́run wí báyìí ànábì sọlọ́lá ìtànfẹ́ ànábì sọ báyìí àlẹ́ yìí sọlá tó wà sọlá kò ní tó kọ́ ọlọ́run kò ní pa ànábì kò ní ka kùránì kankan ẹ jìde kó mẹ́ẹ̀ kì í ṣe wá sí ọ ó kàn rojọ́ ni o kódà kó máa sọ lárúbáwá dọ̀la lárúbáwá yẹn náà fi mú àwọn yẹn jẹ wọ́n máa kọrin oríṣiríṣi àbí mọ́gbà kan jẹ o abámi a máa wọ ọ fake ni o ìtọ́sọ́nà gangan ni ọlọ́run sọ báyìí nínú kúránì ànábì sọlọ́lá àti àlàyé ẹ̀ báyìí ìtọ́sọ́nà nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣe wá àti tí kì í sọpọ́ lọ́hùn sọ́bà ànábì sọ́bà má jókòó tì gbogbo késẹ̀tì rédíò cd tó bá ń gbọ́ tí wọn ò sọ pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí wọ́n kàn ń ka kinní kan láti ibì kan má jókòó mẹ́ẹ̀ má gbọ́ mọ́ kì í ṣe wá àti gidi wá àti gidi gbọ́dọ̀ máa sọ pé ọlọ́run wí báyìí ànábì wí báyìí oníwà àgbẹjọ́rò fọlọ́ àbẹ̀bíṣẹ́ yóò máa ó fẹ́ sọ fún ọlọ́run bọ́lọ́run bá ṣe fi rán ọlọ́run sọ pé kí n sọ báyìí ànábì sọlá sọlá sọ pé ká sọ báyìí ó wà nù Quran báyìí ó wà nù sunna báyìí àwọn sàábé máa ń sọ báyìí tó o bá ti gbọ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀ màpẹ́sàn jẹ ni o wá àti ó wà di wákàtí kan ogún ìṣẹ́jú thirty minutes kò ní lọ́lọ́run wí kẹ̀kẹ́ fẹ́ẹ̀kì ni o ànábì òní kò sí tí olórin kankan fẹ́ wí tọ́lọ̀ bá àtànábì ò sọ ètò dáa jù bẹ́ẹ̀ lọ. wọ́n ní ẹ hikma wà nù ọ̀rọ̀ lórin sínú Qur'an kan ọba hikma ló wà bẹ́ẹ̀. wọ́n ní ẹ ọ̀rọ̀ olórin máa ń dà ọ̀rẹ́ ọ̀jọ̀gbọ́n àfọ̀ ọ̀jọ̀gbọ́n sọ pé àfọ̀ ọ̀jọ̀gbọ́n ló ń sọ àdá ẹni tó dá ọ̀jọ̀gbọ́n kọ ó ti pa ọ̀rọ̀ tiẹ̀ sí bó o ní ọ̀jọ̀gbọ́n ṣe gbọ́n ju ẹni tó fún ní ọgbọ́n lọ. Quran àti hadith ọ̀rọ̀ anabi sallala ó ní ká máa fi ká máa símú ẹ̀ ká máa kẹ́sìn ẹ̀ tó ń sọ̀rọ̀ Quran ṣá tó ń sọ̀rọ̀ hadith ṣá tó bá ti ń sọ ó súnmọ́ kó jẹ́ pé wà á ti gidi ni tí ò bá ti lọ́lọ́run wí tí ò lára náà bí wí tètè palẹ̀ ẹrù rẹ wá sí ẹlẹ́ẹ̀kì ṣe wá sí gidi báàṣì mọ ẹni tí ó ní jẹ́ ẹni ọ̀nà àmà nìyẹn o kò sì ní sọ pé kó o mú owó tiẹ̀ wá ó kọ ọmọ tá a wá sọ lára ẹ wà ní fáwọn afáàlò gbogbo àwọn tójọ́ tójọ́ táwọn ti tò látàárọ̀ five hundred lẹ́wàá fún àwọn ẹ̀rí wọn ni òun náà ti rù ó ti ó fi ru owó yẹn ní ẹrù hundred naira ló wá sílẹ̀ ṣé gbogbo ń tẹ̀ kà látẹ̀kàn hundred naira nìkan lẹ́wàá sílẹ̀ iye èló ni ọlọ́run sọ pé kò gbà lọ́wọ́ wọn jẹgúdújẹrá ọlọ́run kójọ kó forí jìn wá ọlọ́run kójọ kó forí jìn wá ọlọ́run kó ṣe wá mùsùlùmí òdodo kó ṣe wá lọ́rẹ́ rẹ̀ má jẹ́ àsúnmẹ́bọ ọlọ́run má jẹ́ àsúnmẹ́bọ má jẹ́ bọ́ náà súnmọ́ wa ọlọ́run kó forí jìn wá ìṣàlá ibi ni àti ìdúró lónìí kálífà kí ìràn ìṣá pẹ̀lú ògbọ́lọ́run tó bá dọ̀là àtúntún síwájú díẹ̀ pẹ̀lú àwọn ìdánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan tó máa ń ba ẹ̀sìn jẹ́ fún mùsùlùmí. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh.